ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ará ilé adúpẹ́ pé ẹ tẹ́tí gbọ́ àwòye wa mo sì lérò pé ẹ jẹ́ gbádùn rẹ̀ ohun tá a ṣe sọ̀rọ̀ lé lórí òun náà ṣe ní àìsàn tó rọni lápá rọni lẹ́sẹ̀ dókítà wa ẹ ìkàlẹ̀. mo sọ lẹ́ẹ̀kan ká tó lọ gbọ́ àwòye mo ní wípé tá a bá padà dé a mọ̀ gbọ́ àwọn àmì tó máa máa fara hàn téèyàn fi máa mọ̀ wípé àìsàn rọni lápá rọni lẹ́sẹ̀ ó ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n káwọn ará lè mọ̀ kí ni àwọn àmì tí ìrọ̀ lápárọ̀ lẹ́sẹ̀ máa ń mú wa. ẹ ṣe ní àkọ́kọ́ ohun tó máa ń kọ́kọ́ mú wa òun ni pé àwọn àkọ́kọ́ ní ìṣòro bí a ṣe ń ríran if anytime tábà ti níṣòro bá ṣe ń ríran ká ti máa mọ̀ wípé ṣé kò ń ṣe pé àrùn yìí ti ń bọ̀ àwọn àmì kínní nìyẹn ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní constant headache ẹ̀fọ́rí. E ní gbogbo ìgbà tó jẹ́ pé gbogbo ìgbà ló ń ṣèyàn kéèyàn ti máa mọ̀ pé ìkọ̀kọ̀ ti ń kọ lẹ́tà bọ̀ ẹlẹ́kẹta dizziness òyì kí òyì kó máa kọ́yàn kó máa rẹ èèyàn láti inú wá ṣó ti yé wa tó bá ti ń rẹ èèyàn láti inú wá tó yí ojú ojú òyì inú bá ti ń kọ́ èèyàn kéèyàn ti mọ̀ pé èèyàn ti ń kọ lẹ́tà sí stroke stroke and again èèyàn tún máa ní ìṣòro pẹ̀lú béèyàn ṣe ń gbọ́ ọ̀rọ̀ because it causes loss of memory hmm. èèyàn lè ó máa jẹ́ kéèyàn ní àrùn ọpọlọ èèyàn máa ṣe gbọ́ngbọ̀ngbọ̀n. nígbà mi bó tiẹ̀ jẹ́ wípé ẹ̀jẹ̀ tí ò fò lọ tí ò ṣàn lọ sínú ọpọlọ náà ló ń fà á. bẹ́ẹ̀ni. kí tí wàá làwọn àmì tó kù ẹ̀ tẹ̀síwájú. yes àwọn àmì tó tún kù ni wípé overweight weight loss téèyàn bá ti téèyàn bá ti tóbi jù á ní òun jẹ kò ń ṣe ọbẹ̀ o because obesity. ara ara àsan jù. bẹ́ẹ̀ ni téèyàn bá ti sanra jù kó ti mọ̀ pé òun ti ń kọ lẹ́tà sí stroke téèyàn bá tún wá ní ìfúnpá tí a mọ̀ sí blood pressure. tó ga. tó ga tí ìfúnpá èèyàn bá ti ga normal ìfúnpá èèyàn ó yẹ kó wà ní twenty eighty millimetre eléyìí tó bá ju twenty lọ tó ti ń wọ one forty one twenty one twenty eighty millimeter eléyìí tó bá ti ń wọ fifty one fifty one ninety two hundred kẹ́ni ẹ̀ kó ṣe kí ni ó tètè sa eré tètè láti lọ rí dókítà ní ilé ìwòsàn kó má bàa di wípé a bára ẹ̀ níbi tí ò yẹ. mo fẹ́ béèrè ṣé ìfúnpá gíga òun náà ni ẹ̀jẹ̀ ríru ẹ bá yàn nànú ẹ ṣé yàtọ̀ wà ń bẹ àbí kan náà ni a máa gbọ́ high blood pressure a máa gbọ́ hypertension. ẹ ṣe tí èèyàn bá ní ẹ̀jẹ̀ ríru téèyàn bá ní high blood pressure ṣe rí àwọn kinní ìyàtọ̀ díẹ̀ tó wà ń bẹ ni wípé tí ìfúnpá èèyàn bá ti ga tó bá ti wo ìfúnpá ẹ̀ tó bá ti ga eléyìí mìn pé ẹ̀jẹ̀ yẹn kò wà nọ́mà mọ́ àyà èèyàn á ga sókè. So tí ẹ̀jẹ̀ yẹn bá ti ń ru ó lè damage body wa ó lè fa wàhálà sí ara òun náà fi ń pè ní ẹ̀jẹ̀ ríru high blood pressure ìkọ̀kan náà ni méjèèjì ṣùgbọ́n ó dẹ̀ yára pààyàn it's a silent killer tí èèyàn ò bá téèyàn ò bá tètè mójútó ní àkókò tí ó yẹ tí ó lè ṣekú pani ó lè fa stroke ó tún lè fa diabetic ṣùgbọ́n wọ́n jọ máa ń rìn papọ̀ ni téèyàn bá ti ní àrùn rọni lápá rọni lẹ́sẹ̀ á ní stroke náà eh, dàbẹ́tì tó bá dẹ̀ ní ìtọ̀ ṣúgà àìsàn ìtọ̀ ṣúgà téèyàn bá tẹ̀ ti ní tó bá ní egbò lára egbò àìdá ìjìnà kò ní jiná kò kí ń jiná torí ṣúgà ti pọ̀ lára ẹ̀ ó máa máa tọ̀ ní gbogbo ìgbà ni so a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ kíyèsára tá bá ti rí àwọn àmì wọ̀nyí a gbọ́dọ̀ kíyèsára láti lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà fún ìtọ́jú tó péye. ẹ ṣeun ẹ sọ lẹ́ẹ̀kan wípé ìfúnpá èèyàn tó wà ní àlàáfíà kò gbọ́dọ̀ kọjá one twenty eighty. bẹ́ẹ̀. bí ìfúnpá èèyàn bá wá jẹ́ one ten seventy ńkọ́. ẹ tó bá jẹ́ one ten seventy millimeter hmm. a jẹ́ pé ẹni ẹ wà nínú ewu kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ òun ni wípé normal gẹ́gẹ́ bá a sọ pé one twenty eighty kí lẹni ẹ nídìí láti ṣe kó tọ̀ dókítà lọ láti lọ ṣàlàyé fún dókítà ìgbà tí mo wo ìfúnpá mi báyìí báyìí báyìí ló wà dókítà ṣàlàyé fún yín nǹkan báyìí lẹ máa lò nǹkan báyìí lẹ máa ṣe sí kó lè wà nọ́mà ìgbà míì kẹ̀dẹ̀ tí èèyàn bá ti ṣe wàhálà tó ti stress ara ẹ̀ ó pọ̀ sí kí ìfúnpá èèyàn kó lọ sílẹ̀ ìgbà míì ó dẹ̀ ní tẹ́ndẹ́sì láti lọ sókè téèyàn bá ti ṣe wàhálà jù téèyàn bá tún ti ṣe wàhálà jù èèyàn gbọ́dọ̀ máa mọ́nítọ̀ ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣe follow up bò téèyàn bá rírú nǹkan báyẹn ó gbọ́dọ̀ lọ rí dókítà láti ṣàlàyé fún wọn wọn á lè tọ́ sọ́nà àwọn ìtọ́jú tó yẹ kó ṣe. ẹ ṣeun dókítà mo béèrè eléyìí toró ní èèyàn tó súnmọ́ mi tó jẹ́ pé one ten seventy ní ìfúnpá ẹ̀ nígbà tó lọ sí ilé ìwòsàn lọ́sẹ̀ tó kọjá ìyẹn àbúrò mi a kò ó sọ pé orí ń fọ́ òun wá kí mi àdè lọ sí ilé ìwòsàn àmọ́ one ten seventy ní dókítà sọ dókítà dẹ̀ sọ wípé one ten seventy yẹn pé ó nọ́mà ó nọ́mà dó ó ní ẹ̀fọ́rí gbẹ̀dẹ̀ ẹ̀fọ́rí yẹn kì í ṣe pé ẹ̀fọ́rí tó serious o ó ní ẹ̀fọ́rí kékeré sọ ó kọ̀ lọ pé kí wọ́n fún àyẹ̀wò one ten seventy dókítà sọ fún pé ó nọ́mà ẹ sọ nísìnyí wípé ewu ni bẹ́ẹ̀ni. so ẹ ṣe ìdí tí mo fi sọ pé ewu ni it's still within the range within it's still controllable láti one ten sí one twenty ẹ máa rí i pé gáàbù yẹn ò fi bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n ìdí tí mo sọ pé ẹni yẹn wà nínú ewu òun ni wípé tó bá tún lọ lọlẹ̀ jù báyẹn lọ tí ẹni yẹn ò bá tọ̀ dókítà láti lọ ṣe àyẹ̀wò tó péye ìdí tí mo fi sọ pé ẹni yẹn wà nínú ewu nìyẹn àbámọ̀. dókítà ẹ ṣeun ẹ ò kó má tẹ̀ wá dàbí pé bóyá a ti fẹ́ máa jáde kúrò nínú àkòrí pàtàkì tá à ń sọ̀rọ̀ lé lórí ilé ni ẹ tún jẹ́ kí n tún béèrè ìbéèrè kan lórí ìfúnpá yìí tóró ṣe kókó ìgbà kan wà tí mo wà ní ilé ìwòsàn ìgbà tí Ọlọ́run fọmọ tami lọ́rẹ tí mo wà ní ilé ìwòsàn olóbìnrin kan tí wọ́n gbó wá síbẹ̀ tó jẹ́ wípé obìnrin yìí àwọn nọ́ọ̀sì jẹ́ kí n mọ̀ wípé kí n tó débẹ̀ ó ti máa ń wá ó ti ní àìsàn kan tó lágbára tẹ́lẹ̀ tí wọ́n rí fà ẹ̀ lọ sí ilé ìwòsàn ìjọba lẹ́yìn yẹn ara ẹ̀yà ó máa tún padà wá. wọ́n jẹ́ kí n mọ̀ wípé ìfúnpá ẹ̀ obìnrin yìí normal ìfúnpá ẹ̀ is ninety fifty ninety fifty wọ́n ní ìfúnpá ẹ̀ ò kí ń ga jù báyẹn lọ kó àfi tó bá tún máa já wálẹ̀ dókítà dẹ́sẹ̀ èmi náà èmi fẹ́ràn kí n máa béèrè ìbéèrè dókítà jẹ́ kí n mọ̀ wípé àwọn kan wà tó jẹ́ wípé naturally bí ọlọ́run ti dá wọn mo ti sọ lórí ètò gan orí ètò kan tí mo ṣe tẹ́lẹ̀ pé naturally bí ọlọ́run ṣe dá wọn ìfúnpá ẹlòmíì range yẹn ni ninety fifty àbí kó jẹ́ bíi ninety five dókítà ẹ bá yànnà náà ẹ torí èwo mi ìmẹ́lẹ̀ tí mo fẹ́ gbàgbọ́ mọ́ nínú ẹ̀. ẹ ṣe ìdí tí ó fi rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti sọ síwájú gbogbo ohun tí ọlọ́run dá dáradára ni ọlọ́run ò dá ìbàjẹ́ bẹ́ẹ̀ ni kò dá búburú ṣùgbọ́n tí ó bá ti rí bẹ́ẹ̀ ṣe rí it is natural fún ẹlòmíì ẹlòmíì á dá ẹlòmíì bẹ́ẹ̀ ni eléyìí ò ní kò ń ṣe pé ah torí pé ó wà ní ninety fifty no nǹkan tó ṣẹlẹ̀ ni pé bí a ṣe dáhùn nìyẹn so a ò tún lè fara wé irú èèyàn bẹ́ẹ̀ torí ẹ̀ táwa náà bá rírù kan báyẹn a gbọ́dọ̀ lọ ṣe àyẹ̀wò. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan-an nìyẹn ó létò kan tí mò ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ ti ìlera náà ni dókítà yẹn mo ti sọ láìmọye ìgbà tàbá ń mẹ́nu bà ohun tó ní ṣe pẹ̀lú ìfúnpá ìfúnpá wọ́n sọ fún mi dókítà yẹn sọ fún mi pé ẹlòmíì wà naturally nineteen fifty ní ìfúnpá ẹ̀ wọ́n bá fẹ́ boost ẹ̀ pé kó tún lọ sókè wọ́n máa fún obìnrin yẹn ní drip ni ó gba drip lójú mi bẹ́ẹ̀ kémi àtọmọ mi tó kúrò ní hospital wọ́n lọ́ máa tó bá máa boost ẹ̀ ó máa lọ sókè bẹ́ẹ̀ dókítà yẹn wá sọ wípé bí ọlọ́run ṣe dá òun yẹn fáwọn míì dẹ̀wà bó tẹ̀jẹ́ pé wọn ò pọ̀ ó ní bet ẹni tí ìfúnpá tiẹ̀ bá wá jẹ́ one twenty eighty tó jẹ́ normal bí ìfúnpá tiẹ̀ bá wá já wálẹ̀ sí one ten tó já wálẹ̀ sí ninety àbí ninety five ẹni yẹn ti wà nínú ewu ẹ tètè sá eré tètè báyìí ní ẹsẹ̀ yẹn kẹgbà lè wòsàn ẹ má ṣe self medication ẹ̀yin ará ilé ẹ jẹ́ kí n tún mu mi èmi àtàlejò mi ẹ ṣeun.